start your week with God gbogbo àwọn kìíní yẹn ló nítumọ̀ àwọn màmá kan wà lórí òkè nínú ìjọ Houston with our evangelist vg tí wọ́n lọ nínú oṣù nínú ọdún ìnáwó jẹ́rìí yẹn àwọn méjì lọ́lọ́run fi kó wọn yọ nínú ewu ọ̀tá ìbọn straight bullets because ọlọ́run mọ̀ pé iwájú òun làwọn méjèèjì ti ń bọ̀ kò dẹ̀ jẹ́ kí wọ́n ṣe kò ń gẹ́ ìbọn yẹn tó bá yẹ pé wọ́n wà nílé lọ́jọ́ yẹn ni torí ọ̀tá àbọ̀ yẹn wọlé bóyá ìbá ti pa olódì wọn mọ́mì ó ní ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún dáradára all things work together for good lórúkọ Jésù máa dára fún wa tonight vigil please join us if you are outside Houston please join us online if you are in Houston and its environment please join us in Houston assembly if you are in Dallas please join us in Dallas assembly ìjọ apostolic ti ìwọlẹ̀ rí kan ó ti tẹ̀dó kò dẹ̀sán ohun tó lè ṣí nídìí sílùú Dallas let me give you the address again if you are in Dallas always join us for to worship on Sunday morning our service on Sunday morning is 9 a.m. to 11 a.m. and we also hold evening service from 7 p.m. from 5 p.m. to 7 p.m ìsìn méjì la máa ń ṣe ní ọjọ́ Sunday ní ìlú Dallas Christ Apostolic Church the address is two one zero zero Virginia Street two one zero zero Virginia Street two one zero zero Virginia Street off Career Road off Career Road Grand Prairie the zip code is seven five zero five one we are located on suite E please join us on Sunday Morning, morning service is starting 9 a.m. to 11 a.m. Then also our evening service every Sunday. If you miss Monday morning service, don't miss evening service. Evening service start 5 p.m. to 7 p.m. Our Father is there. Our pastor is there. The anointing of God is upon their head. And Abiyam Otuto too is back to Dallas. Our Father is coming for a powerful, groundbreaking revival. Lórúkọ Jésù dẹ̀ the dára of wa. If you are in Houston, join us at 12719 Business Street, Houston, Texas 77099. Tonight, vigil starts 10 p.m. Also, vigil is holding in Dallas. Also, vigil is holding in Christ Apostolic Church, Indianapolis Assembly 3337 West 10th Street, Indianapolis 46222. That is our parish, our assembly. If you are in Indianapolis, please join us. Please join us and also we are in Baltimore we are in Maryland please join us lórúkọ Jésù madara fún wa the church of God is marching forward and the gate of hell cannot prevail over it the Lord will bless you celebrate Jesus once again for tonight celebrate him celebrate him for his fellowship tonight give him praise give him honor adoration thank you for this privilege honor you for this privilege Jehovah God we want to say thank you for our week we give you praise honor adoration accept it O oh God in Jesus name Jésù Olúwa wa showroom abẹ ní aago please don't miss it and it shall be well with us abiamọ òtítọ́ storms Dallas abiamọ òtítọ́ oh storms Minnesota also storms Dallas Minnesota is October second I will be there gbogbo àwọn ọmọ wa jẹ́ kó wọn dání pẹ̀lú àga yẹn ó dẹ̀ máa dára fún wa ọkàn wa máa bá ní ọjọ́ sunday the ongoing seven sunday prophetic for vigil please if your child has not been joining that section bring them this sunday orí wa ò ní burú o bring them this sunday ọlọ́run ló pe ìpàdé yẹn fún wọn fún òwúrọ̀ kùtùkùtù méje for all our children let them be there seven a.m. to eight a.m. before we go into workers'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 It's our year of I am well able. 2021. It's our year of I am well able. 2021. It's our year of I am well able. God bless you, mommy. God bless you, daddy. All our mommies and daddies on our father's page. God bless you, Ebenezer Kinyele. We celebrate you. We always live stream also through our father's page. Endeavor to be joining us on that page. Thank you all our mummies. Mommy Grace, thank you. Mommy Shadia, thank you. Mommy Olami Akintomi, thank you. Mommy Abigail, thank you. Thank you for joining us through our Father's Bridge. The Lord will bless you. Keep sharing, keep sharing, keep sharing. God bless you all. Have a wonderful weekend and a glorious Sunday service on Sunday in the name of Jesus. Ṣé oh, lórí ohun tó gbé wá síwájú ẹ. ó máa lágbára òní ọlọ́run nineteen thirty. ẹ máa ṣí àbẹ tí ń wọlé. ó máa lágbára ọlọ́run bàbá lọ́la. wọ́n jẹ́ kí ọwọ́ yẹn kó máa lọ́wọ́ ìgbà. bó o ṣe ń pa àtẹ́wọ́ yẹn. gbogbo ohun tí ò yẹ kó bá ọwọ́ yẹn. ní oṣù kẹwàá ó lè já. Oh my God! máa lágbára o. 哇。 tí ọkọ̀ apayọ́ omi agbára lórí ohun tó ń bẹ wọlé ọkọ̀ gbọ́ lórí ọkọ̀ lórí ọkọ̀ àpò alágbára o ọlọ́run láti kàfí ó Just thank God ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ bàbá yìí. just thank God. bí olúwa ṣe. the Lord I thank you. ọlọ́run tó ní agbára. the Lord has power. ọlọ́run tó ní agbára. the Lord has power. ọlọ́run tó ní agbára. the Lord has power. ọlọ́run tó ní agbára. the Lord has power. tí ipa yóò lè borí rẹ̀. the power of the darkness can overcome. ẹ jẹ́ gbóhùn wa sókè sí. Father in the name of Jesus. ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ́. Lord we thank you. ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ́. Holy Spirit we thank you. ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ́. Holy Spirit we thank you. ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ́. Holy Spirit we thank you. fún ọjọ́ kẹta ìpàdé yìí. for the third day of this program. fún ọjọ́ kẹta ìpàdé yìí. for the third day of this program. adá ògo padà fún yín. return all glory back to you. a dá gbogbo ọlá padà fún yín. return all glory back to you. a gbogbo yìí padà fún yín. return all glory back to you. ọlọ́run gbọ́ pẹ́ wa. God we say thank you. mọ́mí ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. mọ́mí begin to appreciate God. torí pé ẹ kò ṣe é dá dúró. because you are unstoppable. ọlọ́run tí yóò jẹ́ kí sàtánì lè dá yín lọ. Lord, not let the enemy to stop you. láti máa jẹ́ alákòópa. to just to not be a partaker of this program. nínú àkànṣe àdúrà. of this prayer ẹ jẹ́ àyàn ọlọ́run yìí dáadáa bí olúwa ẹ ṣe fóun tẹ ṣe ní day one èyí tẹ ṣe ní day two àtẹ̀yí tẹ ó tún ṣe ní ẹni day three ìpàdé yìí ẹ dá òkú padà fún ẹ̀yin tẹ ti rí ọwọ́ ọlọ́run ẹ kí bàbá yẹn wípé ó ṣe ẹ kí onídùúró ayé wa ẹ kí onídùúró ayé wa ẹ kí onídùúró ayé wa ẹ kí onídùúró ayé wa bí ọlọ́run bàbá ọlọ́run mà ṣe. Lord of our Lord, we thank you. Mú dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. We thank you, Lord. Bí ẹni tó mọ̀ pé òun ò wọnú afẹ́fẹ́ lásán. come to Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Appreciate God. Bí ẹni tó gbàgbọ́ wípé. And someone that believes. Ogun tóun gbé wá kò tún gbé padà. That every of the problem will not take it back. Mú mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Give thanks to God. Bí ẹni tó gbàgbọ́ wípé. And someone that believes that. Arúgbó ọjọ́ ò ní da òun sẹ́. The ancient of days will not mock them. Ẹyin Ọlọ́run yẹn dáadáa. Appreciate God. Ẹyin dáadáa. Appreciate him. Ẹyin dáadáa. Appreciate him. Ẹyin dáadáa. Appreciate him. Jésù Olúwa wa. Amen. Mo kọ́kọ́ súre lọ́sàn-án. I will recite to you this afternoon. Gbogbo àwa bí ọmọ tá a ti dé. Every parent that I hear Ọjọ́ kẹta ìpàdé yìí. The third of this program. Gbogbo ohun tó ti kú nínú ayé wa. Everything dead in our life. Ohun tó ti rùn nínú ayé wa. Everything that is smell in our life. Bí Jésù bá dìde ní tòótọ́. If truly Jesus Christ, truly. Wọ́n bá jíǹde ní tòótọ́. And he resurrect truly. Ní ọjọ́ kẹta. On the third day. Torí pé àyè dé ìpàdé yìí. Because they are able to come to this program. Tí ọjọ́ kẹta. Which is the third day. Lórúkọ Jésù ó jíǹde. Amen. tó ti sùn lórúkọ Jésù á jíǹde. Oríire tó ti sùn lórúkọ Jésù ajídìde. Iṣẹ́ tó ti sùn lórúkọ Jésù ajídìde. Okòwò tó ti sùn lórúkọ Jésù ajídìde. Ìgbéyàwó tó ti sùn lórúkọ Jésù ajídìde. Ó gbọ́ ibi tí ọ̀nà ti dí mọ́ yín láti òní lọ ọ̀nà yẹn bẹ̀rẹ̀ sí ní là. Mo gbọ́ ibi tí ọ̀nà ti dí mọ́ iṣẹ́ yín láti òní yìí lọ ọ̀nà yẹn bẹ̀rẹ̀ sí ní dà. Mo gbọ́ ibi tí ọ̀nà ti dí mọ́ okòwò yín láti òní ìlọ ọ̀nà yẹn bẹ̀rẹ̀ sí ní là. gbogbo ibi tí ọ̀nà ti dín mọ́ destiny yín lórúkọ jésù abẹ̀rẹ̀ sí sí ní ọ̀nà side. I prophesy this afternoon. Ohun tí Everything you brought in. That is your your your, your sorrow. Talk to God. Lónìí ó di ẹ̀rí mọ́ yẹn. Amen. Ogun jíjà yín tán. Amen. Testimony yín sáré wọlé. Amen. Ibi tá a gbàgbé yín sí. Where we forgot you. Lórúkọ Jésù ọ̀run Amen ibi tá a ti gbàgbé yín sí lórúkọ jésù aránṣẹ́ sí yín ohun tó ti ń rùn nínú ayé yín láti òní lọ ó gbé ògo jáde mo ní ó gbòmí jáde aṣọ àrùngùn jésù olúwa wa mọ́mí ẹ sáré pé jésù ẹ̀yin ọmọ ọlọ́run ẹ máa ṣí ẹ̀bẹ̀ sí wọlé àwọn ọmọ ọlọ́run ò tí ì dé. children Ẹ máa ṣí ẹ̀bẹ̀ tí wọlé. Begin to shout your coming in. Ẹ máa rúbọ hallelujah. Begin to do service of your hallelujah. Mọ́mí mo ṣe ń ṣí àyẹn. As you are sharing. Kọ́kọ́rọ́ ìṣẹ́gun ni fún ọ. Is your key of success. Mo ṣe ń polongo ìyìn rere. As you are proclaiming the gospel. Mọ́mí kọ́kọ́rọ́ ìyìn rere ni. Is the key of gospel. Bó ṣe ń rántí àwọn ọmọ ọlọ́run. As you are remembering the children of God. Ọ̀run dẹ̀ ń ṣí ìrántí kan. The heaven are opening the memory. As you are helping the children of God. God is lifting help for you. Ẹ Call Jesus. Lord, now it's Bí mo ṣe wọnú afẹ́fẹ́ oṣù ṣúgà. as I enter into the world field of this world. bring out my glory. ògo tó ń sùn. the glory that is sleeping. ògo tó ń sùn. the glory that is sleeping. ògo tó ń ṣàárẹ̀. the glory that is weak. ògo tá a ti dé magoro. that has been caged. ìràwọ̀ tó ọjọ́ ó the star they don't allow to shine. wà á lọ́jọ́ pé. now it's time. E, e, afẹ́fẹ́ ń tàn kiri àgbáyé. the wind blows all over the world. afẹ́fẹ́ ń tàn kiri orílẹ̀-èdè. the wind blows over the world. jẹ́ kí ògo yìí bẹ̀rẹ̀ sí ní. let this glory begin to shine. ògo àwọn ọmọ tí mo torí wọn wọnú àdúrà. the glory of the children I came here for. olúwa bẹ̀rẹ̀ sí ní. let it begin to shine. ògo ogun ọkọ mi tí mo torí ẹ̀wọ̀n náà gbà. olúwàjọ bẹ̀rẹ̀ sí ní tọ̀. ògo iṣẹ́ mi tí mo torí ẹ̀wọ̀n náà gbà. ní olúwàjọ bẹ̀rẹ̀ sí ní tọ̀. ẹ pé jésù ẹ sọ bí àgbà. ojoojojojojojọ ògo mi jáde wá. ògo mi jáde wá o. ògo mi jáde ní kọ̀rọ̀. Ah! jésù olúwa wa ẹnì compulsory gbàdúrà. somebody should pray this prayer. agbára téèyàn fi jẹ̀ṣẹ̀ owó ẹ̀. power to enjoy the fruits of your labour. jọ mọ́mì gbá o. mọ́mì please pray. agbára power. tí èèyàn fi ń jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀. that won't enjoy the fruit of his labour. agbára. power. tí ènìyàn fi ń dúró jẹ iṣẹ́ ọwọ́. that won't enjoy the fruit of his labour. ẹni olúwa gbé wọ̀ mí. lord empower me. olúwa gbé wọ̀ mí. lord give it to me. olúwa gbé wọ ọkọ mi. lord give it to me. olúwa gbé wọ ilé mi. give it to my home. olúwa gbé wọ iṣẹ́ mi. give it to my work. gbé wọ àwọn ọmọ mi. give it to my children. ẹ pé jésù ẹ sọ ní ẹnu. father in the name of jesus. ó yá ó yá ó yá ó yá. oh, oh lord power for this enjoy the fruit of my labour. oh lord i give you with you. olúwa gbé wọ̀ mí. olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mẹ́. God endue me. ah jésù olúwa wa amen. jésù. for Jesus. olúwa láti òní lọ. Lord from today. àti èmi àti ìdílé mi. both me and my family. a ò rìn nínú aṣálẹ̀ mọ́. we will not work on dry land. olúwa láti òní lọ. from today henceforth. èmi àti ilé mi. me and my family. àti iṣẹ́ ìránṣẹ́. and this ministry. mo láàrin nínú aṣálẹ̀ mọ́. we will not work in family land. àwọn ọmọ mi ò rìn nínú aṣálẹ̀ mọ́. we will not work in dry land. ó yà gbóhùn sókè Jesus. You shall not walk on dry land. You shall not walk on dry land anymore. In the name of Jesus. You will not walk on dry land. You shall not walk on dry land anymore. In the name of Jesus. Be revoked to walk on jealous. Be oh, refused to oh. walk on jealous. Be not walk on jealous. In the name of Jesus. shall not walk on jealous. In the name of Jesus. Lord, I pray. I will not walk on jealous anymore. In the name of Jesus. Both me and my husband. Lord, we will not walk on jealous. We shall not walk on jealous anymore. We shall not walk on jealous anymore. In the name of Jesus. And ah, my glory shall not be. Amen. God Jesus. Ọlọ́run wọn lè bí afẹ́fẹ́ pamọ́. They cannot hide the wind. Níbo la gbé mi pamọ́ sí tòun? be hidden Níbo la gbé okòwò mi pamọ́ sí? There my trade be eating. Ibo la gbé ilé ọmọ mi pamọ́ sí? Where they eat my womb? Ibo la gbé ọkọ mi pamọ́ sí? Where did they eat my husband? Ibo la gbé iṣẹ́ mi pamọ́ sí? Where they eat my work? Ẹni Olúwa gbé mi jáde. Lord check me out. Wọ́n ò lè gbé afẹ́fẹ́ pamọ́. They cannot hide the wind. Kò sẹ́ni tó lè gbé afẹ́fẹ́ pamọ́. Nobody can hide the wind. Nobody can catch the wind. Kò sẹ́ni tó lè gbà mí pamọ́. Níbo la cage mi sí? Bí a bá mi cage. Tí mi ò fi lè dùn. That I cannot speak. Tí mi ò fi lè sọ̀rọ̀. That I cannot speak. Ẹni alágbára. Lord. Ẹ gbé mi jáde lálẹ́. Bring tonight. Ẹ gbé mi jáde lọ́sàn-án. Ẹ pariwo orúkọ Jésù ẹ̀sọ́. Who will me out? Deliver me out. Deliver me out from every cage that be caging. Lord, deliver me out. Lord, deliver my faith. Deliver my walk. Deliver my business. In the name of Jesus. Where has been eaten? Where has been caged? Where has been caged? Oh Lord, release that for me. Release that for me. Release that for me. In the name of Jesus. Release that for me. In the name of Jesus. Release that for me. In the name of Jesus. Release that for me. In the name of Jesus. Release that for me. In the name of Jesus. Release that for me. In the name of Jesus pray. Release that for me. Jesus, mo jáde. Jésù mo jáde. Oh Lord, I ask. Give up that for me. My complaint that's been kept. My destiny that's been kept. My blessing that's been eaten. That's been kept. Oh Lord, take me out. Take me out. Take me out. Give me out. Amen. Mọ́mí àdúrà yẹn ò yé wa. don't understand that prayer. Ezekiel chapter nineteen. Ezekiel chapter nineteen. Wọ́n gbé ọ pamọ́. They kept you. Torí ẹ̀ ló ṣe dún. That's why you cannot speak. Débi pé o máa dùn. That you be able to speak. Mo súre lásán yìí. I fear. Gbogbo ẹni tó yẹ kó ti máa dún. Those that need to be speaking. Tó yẹ kó tún máa dùn. That should also be good for. Ṣùgbọ́n tí ò dùn. But it cannot sound. Ó wá ń sun ìkorò. That is making sorrow. Torí pé rí àdúrà fẹ́fẹ́ ọ̀sán yìí. Because you are able to come to this prayer Ti ọjọ́ kẹta. The third day. Lórúkọ Jésù abẹ̀rẹ̀ ìpọ́sọ̀. pamọ́ kò lè dára. when they keep somebody they will not be able to do anything. wọ́n bá gbé èèyàn pamọ́ wọn lè gúrú ẹ̀. they will not hear him. tó bá gbé èèyàn pamọ́ mọ́mì kò sí ẹ̀rí. if they hide somebody there is no testimony. wọ́n máa rí níbi àdúrà nítòótọ́. they will see me in prayer truly. ṣùgbọ́n wọn ò ní rọ́lá ẹ̀rí àdúrà but they will not see the benefit of prayer in it. wọ́n súre ní ọ̀sán yìí. I will resign this afternoon. gbogbo ẹ̀yin tí wọn rí ọlá àdúrà lára ẹ̀. you will not see the benefit of prayer in your life. wọ́n kà níbi àdúrà. They are, they are seeing you in prayer. Ṣùgbọ́n wọn kà yín àwọn ẹlẹ́rìí. But they don't count among the testifier. Láti ọ̀sán yìí lọ. This afternoon. That bad experience is coming to an end. That bad experience is coming to an end múra níbi tó. bíbí bẹ́ẹ̀ bíbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ. máa ṣíà begin to share. bó o ṣe ń as you sharing. God is arising for you all. bíbélì wí ní ẹsẹ̀ ìkẹsàn the bible say in double concern. ó ní and they were put in the cage. in the prison. wọ́n á máa fi yàn sínú ẹ̀ṣọ́. they put one in the cage. people can be in the prison rìn kiri nígboro. and they will be going out after that. gómìnà Kòròfo ẹ̀ ló rìn kiri. listen is only empty. bọ́ọ̀ bá ti lẹ́rìí. if that testimony. bọ́ọ̀ bá ti lè sọ̀rọ̀ ẹ̀rí. if you cannot speak of testimony. irú ẹ̀dá bẹ́ẹ̀ wà nínú ẹ̀wọ̀n. such a person is in prison. irú ẹ̀dá bẹ́ẹ̀ wà nínú ẹ̀ṣọ́. such a person is in prison. tí àwọn ẹlẹgbẹ́ rẹ bá fi sílẹ̀. if your mate leave you. tí àwọn ẹgbẹ́ rẹ ò bá tó ò bá lè dúró níbi tó wà mọ́. if you cannot stay where your mate are. irú ẹni bẹ́ẹ̀ wà nínú ẹ̀wọ̀n. such a person is in the cage. tí ohun tó ń ṣe yẹn. what they are doing. ohun tó mọ̀ ṣe yẹn. that thing that you don't see, to tí ẹlòmíì bá ń ṣe if somebody does it. ń rí ṣe jù ẹ lọ. and is able to do more than you do. bọ́bí màmá ó wà nínú ẹ̀wọ̀n. you are in the cage. bí ọkọ rẹ ò bá fẹ́ rí ẹ mọ́. if your husband doesn't want to see you. àwọn ọmọ tó ń jìyà jìṣẹ́ lé lórí. that you suffer for. if they want to hear your voice anymore. they don't want to see your anymore. bọ́bí màmá tó ń gbọ́ to me wọn. you are engaged. gbọ́ ohun tí bíbélì sọ. hear what the bible says. in that book of John they put they they they they, they put chains. they put him in chains. in the prison. that is double bandage. ìdè eh, eh, lọ́nà méjì. ọmọ ìtumọ̀ wọn kọ́kọ́ sọ. the first time in chains. that is first bandage. Oh no, ni àkọ́kọ́. kò tí ì tẹ́ wọn it is not enough. Oh, dáná mo súre lọ́sàn-án. àgbẹ̀bẹ̀sẹ̀ is afraid. ẹni fi ó jìyà. whoever is punishing you. And jẹ́ ó níyà. whoever is punishing you. tó ní kò tí say it's not enough. ikú rẹ lòun fẹ́ gbọ́. That is looking for your death. Lọ́sàn yìí pátápátá ọ̀run tú ẹ lọ́wọ́. Mọ́lọ́gùn ọ̀run tú ẹ lọ́wọ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ máa ṣí ìpàdé. Children of God begin to share. Ẹ máa ṣí ìpàdé. Begin to share this program. Bíbélì sọ pé wọ́n so ní ẹ̀ṣọ́. They they they they they change him. Wọ́n so ní ẹ̀ṣọ́. They change him. Ẹni bá oyún jẹ́ mọ́ ẹ lára. That person destroy your womb. Tó lè tó tún lérí. That still making pray. Eh, Bẹ́ẹ̀ni tó o bá tún ní. That whenever you want anyone you have. Àdó máa bàjẹ́ ni. You will destroy it. Lórúkọ Jésù irú ẹni bẹ́ẹ̀ akéde òbí Ẹni yẹn ò ní lọ́dún yìí. Lọ́mì wọ́n so ní ẹ̀sọ́. The time. Wọ́n tún wá jù sínú ẹ̀wọ̀n. They put him in the prison. Bíbélì sọ pé wọ́n sì mú wá sọ́dọ̀ bàbá They said the baby to Babylon wọ́n mú lọ sínú ìlú olódi. they they put him in a in a city with war. kí a má bàa gbọ́ ohùn rẹ̀ mọ́. for his voice not to be heard. lórí òkè israeli. on this mountain. mọ́mí ó ní ohùn. mọ́mí he has a voice. ó ní ohùn. he has a voice. kí lóhùn rẹ. what is your voice. ohun tó wá ṣe láyé. what you have come to do. kí lóhùn rẹ. what is your voice. ohun tó wá ṣe lé ọkọ. what you have come to do. ẹlòmíì wọlé ọkọ lọ́gbọ̀n lọ́wọ́ ẹ̀. some people enter the husband house they take away their voice. ó bímọ kìnìún bí kejì ni wọ́n sì sí ohun. he delivered the first child and the second child he delivered their destiny. mo súre náà lọ́sàn-án yìí. I prophesy. Ohun táyé ní kò ní di gbígbẹ́ mọ́. The voice that they say the word we not hear. Pátápátá bàbá mi tu. Your voice that they say will not go over the world. Many of you you are a global guru. Ọ̀pọ̀ wa jẹ́ ológun àgbáyé. You are a global ajẹ́ òun àgbáyé. ṣùgbọ́n wọn ti ẹ̀jọ̀ sọ̀rọ̀ lókà. but they don't allow you to even speak local. wọn ọ̀jọ̀ dún ní lókà. they don't allow you to speak local. débi kó máa dún ní global. to talk not to talk of global. ó dáná torí kò rí àdúrà afẹ́fẹ́ oṣù kẹwàá. because bible tell tell to this prayer. ó dẹ̀ dúró di ọjọ́ kẹta and you stand to to third day. mo gbàdúrà. I pray. ohun àgbáyé. global voice. ohun àgbáyé rẹ. global voice. tó ń bẹ nínú ìso. that is in in a cage. tó ń bẹ nínú ẹ̀wọ̀n. that is in prison. tó ń bẹ nínú ìdè. that is in chains. lọ́sàn-án yìí gbà ìkíkí. Jesus. God of calling. Totally. Tú mi deliver me. mo fẹ́ ṣohun tó rán mi sáyé. I want to do what you have sent me to do. pátápátá everything. fún mi èmi náà fẹ́ bímọ. deliver me out of my own child. pátápátá tú mi mo fẹ́ lọ́kọ. deliver me out of my own husband. pátápátá tú mi mo fẹ́ láyọ̀. Uh, pátápátá tú mi mo fẹ́ rí ògo totally deliver me out of my own glory. Father in the name of Jesus. oya oya oya oya oya gbàdúrà rẹ. Oh, oh Lord I pray. fitara gba fitara gba fitara gba. Oh Lord I want to see my glory. deliver me totally. Oh Lord totally. Deliver me. Deliver me totally. Deliver me totally. In the name of Jesus. I want to feel my glory. Oh Lord. Deliver me totally. Deliver me totally. In the name of Jesus. Oh Lord. Deliver me. Deliver me totally. Deliver me totally. I want to have my own brain. Deliver me totally. I want to have my own business. Deliver me totally. Deliver me, O alágbára tú mi abúlé mi jẹ́ gbé pamọ́ oyè oyè oyè oyè oyè ogun ọ̀run tú mi ogun ọ̀run tú mi ogun ọ̀run tú mi olúwa gbé mi jáde olúwa gbé mi jáde olúwa gbé mi jáde olúwa gbé mi jáde ọba tó ń bẹnu àwọn ọmọ mi ológun ọmọ tí mo fẹ́ bí olúwa gbé jáde ológun ọmọ tí mo fẹ́ bí olúwa gbé jáde ohun tí mo wá dà láyé tá a gbé pamọ́ wà ní olúwa gbé jáde ohun tó kọ̀ mi wá ṣe láyé jésù olúwa wa ẹ pé jésù olúwa agbára wo ló ń pinnu láti gbaṣọ lára mi. whose power has made a vow to make me naked. ẹ̀yin ọmọ ọlọ́run ẹ ṣí àìpàdé. share this program mọ́mi. olúwa lè ṣí a. lọ sẹ́yìn sharing. ẹ ṣí àìpàdé ìbẹ̀ṣẹ̀ wọlé. share this program as a family. mo fẹ́ kó pariwo. I want you to shout. agbára wo. which power. lọ́lọ́run fẹ́ gbaṣọ lára mi. that want to make me naked. ta ló dúró tì mí. whose power stand with me. lọ́lọ́run fẹ́ gbaṣọ lára mi. that want to dẹ́mídékẹ́. olúwa sọ sí ìwò. lord dé dẹ́mídékẹ́. olúwa jù sí ìwò wò. dẹ́mídékẹ́. ẹ pé jésù ẹ sọ di àná. father in the name of jesus father in the name of jesus his power was to render oh, me naked. olúwa put them to shame. ẹni olúwa sọ sí ìwò. olúwa sọ sí ìwò. ẹni ló wà gbàṣọ ògbó lára mi. ẹni ló wà gbàṣọ lára mi. ẹni ló wà gbàṣọ rírẹ lára mi. ẹni ló wà fi ìyá ọmọ jẹ mi. ẹni ló wà fi ìyá ìdílé jẹ mi. jésù olúwa wa ẹ pé jésù ta ló ń bọ́ sínú afẹ́fẹ́. who has entered to the wind. láàárọ̀. in the morning. lọ́sàn-án. in the afternoon. lálẹ́. in the night. ó lérí ogun sí mi. that is when the boasting war against me. màmá tí yóò jáde yóò bá jáde. this mother that don come outside may not come outside. ẹ ẹ gbà ó. pray. Ta ló ń jáde sínú afẹ́fẹ́? Who is coming to the wind? Ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. In the forerunners of this world. Ìbá àṣẹ láàárọ̀. Is it in the morning? Ìbá àṣẹ lọ́sàn Is it in the afternoon? Ìbá àṣẹ lálẹ́. Is it in the night? Tó ń lérí ogun sí mi. That is boasting war against me. Tó ń lérí ogun sí ilé mi. That is boasting war against me. Tó ń lérí ogun sọ́mọ mi. That is boasting war against me. Ọlọ́run bó ṣe pa àwọn ọmọ Íjíbítì rẹ̀. As you have cleared the teacher. Nínú òkú pupa pẹ̀lú ìjì tó lẹ́. Láàárín olúwa párùn sínú afẹ́fẹ́ yìí. Ó yẹ kó pé kò kò kò nìṣó. wẹ́wẹ́ is boasting. wọ́n lé ní pé kò mọ̀ wípé wẹ́wẹ́ is boasting. that you don't contact me. lord i say àwọn tún ju Don't lọ. oh lord destroy them. bàbá yìí gbàdúrà. lord destroy them. bàbá yìí gbàdúrà. in this way lord oh lord destroy them. oh lord destroy them. ah jésù olúwa wa ẹ pé jésù. agbára wo la kó sínú afẹ́fẹ́. which power has been put in the wind. màmá yẹ dìdí afẹ́fẹ́ lè lẹ́yìn. this is the covenant of the wind. jáde síbi tá afẹ́fẹ́ wà. come out where there is wind. jẹ́ kí afẹ́fẹ́ yẹn máa kọlu. let the wind begin to fall. bó ṣe ń kọlu ó ń kọlu ogun ayé. as you are as you are going you are going your way your problem aago mẹ́ta tẹ́ ẹ máa ń the three you meet. ó ní mò ń ya afẹ́fẹ́ sí mọ́ fún yín. I purify the wind for you. ó ní mo ṣe ń fẹ́ lù ẹ̀. as it's blowing you. ó fẹ́ lù mí. that is blowing me. gbogbo ohun tó ń gbàbọ̀dẹ̀. everything that harbor evil. gbogbo ohun tó fẹ́ gbàbọ̀dẹ̀. everything that harbor evil. tàbí tó ti gbàbọ̀dẹ̀. all that harbor evil. ó lóun ti jáde. he said he's pushing it down. kọ̀ọ̀kan ní ká wọnú afẹ́fẹ́. all you need to do is just come to the wind. mass wá síbí. our mother that drives mass to come here. Hallelujah. Màmá yìí jáde kó gbà. This woman come outside and pray. Wà pé Jésù. Call Jesus. Irinṣẹ́ ogun wo. The instrument of war. La kójọ sínú afẹ́fẹ́. That is gathered into the wind. Bí àdàbí. That I said. Tí mi ò bá kọjá ní afẹ́fẹ́ lójú. I didn't enter into the wind. Kí ló kó sínú afẹ́fẹ́? What tools that you have put in the wind? Ó ní ẹ lọ máa sọ tẹ́lẹ̀. Go prophesy. Bíbélì ló sọ bẹ́ẹ̀. The Bible says. Ezekiel thirty seven verse one. Ezekiel thirty seven verse one. Ó ní into the wind. Ó ní ẹ sọ tẹ́lẹ̀ sínú afẹ́fẹ́. into the wind. Ẹ sọ into the wind. Ẹ sọ into the wind. Ẹ sọ tẹ́lẹ̀ sínú afẹ́fẹ́. Pariwo níbi tó wà yẹn. Shout where you are. Ọlọ́run ìpè. God of calling. Ọlọ́run má jẹ̀mú. God of calling. Kí láyé kójọ. What has the word gather Sínú afẹ́fẹ́. Into the wind. Gbólóhùn wo la sọ? Which voice has been spoken? Sínú afẹ́fẹ́. Into the wind. Pé kó gbòdì lára mi. There is trouble if we get me. Pé kó ṣiṣẹ́ ibi. There should do negative things to me. Lára àwọn èso mi. Pé kó ṣiṣẹ́ ibi. There should do negative things to my husband. to sender. Lord back to sender to send èpè ni wọ́n ṣẹ́ sí wọn bíbélì èkejì ni wọ́n pè ní àyílíkùtàndàrí ọ̀rọ̀ ṣàlàyé ẹ̀kúndẹ̀lì ìdẹ̀lì mákúwádẹ́lẹ́sẹ̀ dẹ́lì ìkọ́tà yẹ́lẹ́bọ̀sọ̀ má. Lord, send it back to his sender. Send it back to his sender. Every weapon of the darkness, every weapon fashioned against the wind, every weapon of the devil in the wind, every weapon of the devil in the wind. Lord, I pray, send it back. Send it back. Send it back. Send it back. Send it back. Send it back lórí mọ́ mi lórí àwọn ọmọ mi ọlọ́run dá padà ọlọ́run dá padà ọlọ́run jésù olúwa wa mo fẹ́ kó pe jésù ta ló ń perí mi fún ibi. whoever is calling me for evil. tó ń perí ọmọ mi fún ibi. calling me for evil. tó ń perí ilé mi fún ibi. calling my own for evil. tó ní mi ò ní bá wọn ṣàbíamọ. that say i will not be a parent. ó ní máa ṣàbíamọ láàárọ̀ ṣùgbọ́n kò ní dára. that will be a parent in the morning but you don't get to lie. màmá yìí gbé ẹsẹ̀ gbé ẹsẹ̀. raise up your leg. ta ló ní mi ò ní ṣàbíamọ. whoever say i ọmọ tánú ni mi ò ní ṣàbí àwọn ọmọ ọjọ́ rẹ̀ tánú ni mi ò ní jókòó lórí ẹ̀mí tọ́jú ọgbọ́n wọ́n ní ọlọ́run fi kú gbẹ̀dì dẹ́ olúwa fi kú gbẹ̀dì dẹ́ ẹ̀ pariwo sọ́ni àdúrà tánú ni kò lu oyún kò má sọ tánú ni kò wọlé ọmọ kò má bímọ tánú ni kò kàwé kò má ṣe yege bàbá yìí gbàdúrà tánú ni kò gbé lẹ́sẹ̀ sọ́wọ́ tánú ni kò gbé sàdúgbò sọ́wọ́ kọ́mọ̀ ẹ̀ máa fi tọ́lẹ̀ ọlọ́run dojú ọkọ̀ wọn jésù olúwa wa ti tẹ̀lé mẹ́ get the voice of the Lord Lord said we should share 21 times twenty times share lórí page yìí share on your page ìbá àjọ orí Facebook one two lower. if you are on Facebook one two ìbá àjọ orí YouTube if you are on YouTube ìbá àjọ orí Instagram if you are on Instagram olúwa ní gbogbo wa share twenty one times Lord said we should all share twenty one times olúwa ní ká share twenty one times we should share twenty one times olúwa ní ká share twenty one times Lord said we should share twenty one times ah maleke sutayaba igunde libosha mailebo sodoria ọlọ́run náìtì tààtì ìpè babalọ́lá ọlọ́run náìtì tààtì ọlọ́run akandélẹ́dẹ́ ọlọ́run náìtì tààtì ọlọ́run akínyẹlé ó yá dìde nínú agbára rẹ ah, dìde nínú agbára rẹ jésù ó yá dìde nínú agbára rẹ lórí ayé mi ò dìde nínú agbára rẹ jésù ó dìde nínú agbára rẹ gbogbo agbára òkùnkùn ọmọ ọlọ́run ṣe wọ́n ṣe dìde nínú agbára rẹ nínú agbára rẹ dìde nínú agbára rẹ dìde nínú agbára rẹ dìde nínú agbára rẹ̀ dìde nínú agbára rẹ̀ agbára rẹ̀ jésù olúwa mọ́mí ẹ pé jésù. God Jesus. ah olúwa. Lord. ibi tí ìwọ ti dúró tí sátani jókòó lórí ọ̀rọ̀. where you have stand up and the devil has sit down on my case. olúwa on sit yẹn lọ sí. Lord on sit him this afternoon. ibi tó o ti dúró. where you have stand. tí sátani jókòó lórí ọ̀rọ̀. and the devil sit down on my case. wàá pariwo tó lé. you are going to shout. olúwa on sit yẹn. Lord on sit him. open your mouth and begin to pray. Father in the name of oh, Jesus. oya oya oya oya oya. Lord where you have stand up and the devil has sit down on my life. oh Lord on sit him him. Wó Lord unseat him. Wó Lord unseat him. Wó Lord unseat city, Wó Lord unseat him. Wó Lord unseat him. Wó Lord unseat city, Wó Lord unseat him. Wó Lord unseat him. In the name of Jesus. Amen. God Jesus. Orí ọ̀fẹ́ Ọlọ́run tí mo fi sọnù. The grace that I lose. Tí ara fi ní mi. That I'm feeling pain. Orí ọ̀fẹ́ Ọlọ́run tó kọ̀ mi sọnù. That grace that my husband lost. Tí ara fi ní wá. That I'm feeling pain. Wá ní Olúwa dá padà lọ́sọ̀. God restore back. Bí afẹ́fẹ́ ìṣe ń fẹ́ dùn mí. As this wind is blowing me. Wá ní Olúwa dá padà. Oh Lord restore back. Ẹ pẹ Jésù ẹ sọ́ di àná. Father in the name of Jesus. Father in the name of Jesus mú èso mẹ́ta yẹn jáde. Mo ń wọnú iṣẹ́ mẹ́ta lọ́kọ́ yẹn. Mo oh, ń wọnú ìlọ́pọ̀ iṣẹ́ mẹ́ta yẹn. Ẹ mú èso yín jáde mọ́ mi. Ó yá yá yá yá yá yá yá. Olórí restore back for me. In the name of ah, Jesus. Olórí restore back. The grace I have lost. Àwọn oh, orí ọ̀fẹ́ tí mo ti sọnù. Ẹ gbé èso yín jáde mọ́ oh, mi. Èso mẹ́ta tá ń lò yẹn ni o. Èso mẹ́ta. Ah! Ó yá yá yá yá. Ọlọ́run àwọn orí ọ̀fẹ́ tí ayé mi ti sọnù ló súre lọ́sàn yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣí àlọ́ ní mọ́kànlélógún yìí ìyá mọ́kànlélógún táyé fi ń jẹni ó fi ń padà lẹ́yìn ẹ̀sìn bòjì ẹ̀yin tẹ́ ẹ ṣí à twenty one times lórúkọ Jésù wọn ò ní gbé dìde ní ìlọ́po twenty one times ẹ lọ rí ọwọ́ lọ́nà tọwọ́ pọ̀ twenty one times ẹ lọ gba olóore títí ẹ lọ gba aláàánú títí Amen. olúwa wa wà á wọ sáré pé jésù mọ́mí èso tá a mú dání yẹn sọ lórúkọ àbí olórúkọ tí ọba lórúkọ kí la fẹ́ fi pé orúkọ ẹ̀ la fi pé àkọ́kọ́ jẹ́ ẹ̀sán agbọ́n ìkejì jẹ́ apple àbí ìkẹta jẹ́ banana. The third one is banana. Orúkọ yẹn ló fi pè They call it by the mami, name. Mami, mami, kí ló dé tí ṣe fi ń dún lára Why is what you want? Wọ́n fi orúkọ kan pè ẹ́. They are calling with one name. Nínú ìjọba òkùnkùn. In the kingdom of darkness. Ìwọ gan mọ̀. You don't know. Tó ti pe orúkọ yẹn. If they call that name. Wà á dẹ̀ dáhùn. You answer. Tó o bá ti dáhùn. What's your answer? Iṣẹ́ dáhùn lára ẹ̀. You want answer. Wọ́n tún súre lásán. I'm a message of The name you don't know about. Orúkọ tó o tó fi ń pè ọ́. The name you don't know that they call you with. Tó fi ń pe ilé rẹ̀. That to call you. Tó fi ń pe ilé ọ ọmọ rẹ kó fi pe iṣẹ́ rẹ èyí tó ń dáhùn sí tó ń gbogbo fi ń dojú pátápátá lọ́sàn-án yà á tú ọ sílẹ̀ mo ní a tú ọ sílẹ̀ a tú ọ sílẹ̀ nídàdé nídàdé nídàdé nídàdé ẹ pe orúkọ Jésù orúkọ mẹ́ta. The three names tí èṣù fi ń pè mí. that the devil is using to call me. tí mo dẹ̀ ń jẹ́ sí. that I'm answering to. wà ní olúwa. lord tíṣe wọn fi ń dáhùn lára. that their work is answering my life. mo ń pè é lórúkọ tó ń jẹ́. They are not calling the name you bear. Olórúkọ táwọn ti fún ọ. There is a name that are given to you. Mọ́mí gbàdúrà. Mọ́mí pray. Orúkọ Èṣù tá a fi ń pè mí. The satanic name that has been called on me. Nínú ìjọba òkùnkùn. In the kingdom of darkness. Ọlọ́run tí mò ń dá sí. That I'm asking to. Tí mò ń dáhùn sí. That I'm asking to. Tí iṣẹ́ wọn fi ń dún. That their work is asking over life. Lord this afternoon. Olúwa dáná sun orúkọ yìí. Lord consume that name. Olúwa dáná sun orúkọ yìí. that name. Olúwa dáná sun orúkọ yìí. Destroy that name with fire. Ẹ pẹ Jésù ẹ sọ́ ní name of Jesus ẹ lọ rí ọwọ́ ọlọ́run. mama kò sọ ní tẹ́sítì wọlé. that they call me with. Mama kan sáré tẹ̀sí mi wọlé. One woman tested her mother. Bí mo ṣe fẹ́ wọ àdúrà yẹn. And she was about to enter. Àmọ́ yẹn ni. That mother said. Níbi iṣẹ́ wọn. At her work. Ó yẹ káwọn ní meeting pẹ̀lú manager wọn. They should have a meeting with her manager. Àwọn dẹ̀ try láti sọ fún. She tried to tell me. Ó yẹ káwọn ṣe meeting yẹn lọ́la. They should do the meeting tomorrow. Wọ́n ló fariga. He said she said no. Wọ́n àwọn àgbọ̀ àwọn wá gbàdúrà pé. She said she now prayed that. Àdúrà ọjọ́ kẹta yìí mi ò gbọ́dọ̀ miss it. The third of this prayer I must not miss it. Nígbà tó kú bí sọ mí ká máa bẹ̀rẹ̀. When it's some minutes for us to start. Manager bá pè. The manager called her. You know what? òun ní nǹkan láti ṣe. ọba ọ̀run rán níṣẹ́. bíbélì ní ọ̀pọ̀ òun ló ti sọnù ó sì ti jẹ ìrora tó pọ̀ torí pé ò lè gbàdúrà. ṣé rí àyè mẹ́wàá tẹ́ ń gbé ìpàdé yìí. àwọn méjì ti já. two people have left. olúwa ni mi ò gbọ́dọ̀ pè wọ́n padà. Lord said our mother should not call them back. hallelujah. hallelujah. Mommy, Mom. if you don't know your right in Jesus Christ, devil will just mesmerize you. Màmá yẹn mọ ráìtì ẹni. Ọmọ ìtàn wọn ní Olúwa. Bàbá mi dẹ̀ rọ́gà ẹ̀ iṣẹ́. And the Lord send the boss on an errand. Torí pé ó mọ̀ pé òun fẹ́ bá Ọlọ́run pàdé. Because she know she wants to make it. Bámi èmi kọ́ ló wá bá pàdé. It's not our mother that you come to me. Ohun tó o bá ṣe lórí òkè kì í ṣe fún mi. Whatever you do is not for our mother hallelujah. hallelujah. ìdí nìyẹn mọ́ mi. that's the reason mọ́ mi. mo ṣe ń du ara ẹ èmi náà du ara mi. as I pray for myself and pray for myself. because I don't want to end up a, to be a spectator minister. torí pé ah, ọmọ ọ̀fẹ́ ọmọ òfẹ́ jẹ́ spectator minister. hallelujah. hallelujah. mọ́ mi kí ló ń tí mo sọ. what am I saying. màmá yẹn ní àwọn lọ sí olúwa. she said àwọn ò gbọ́dọ̀ miss ọjọ́ kẹta àdúrà. she must not miss the topic of this prayer. because she knows her right. torí pé ọmọ ìtọ́ wọn. kò gbọ́wọ́ lọ́wọ́. ìdí ń lé àná. only that is how God wants it. bí ọlọ́run ṣe fẹ́ nìyẹn o. mọ́mì ọlọ́run dẹ̀ dìde olóòpọ̀ wọn láti pàdánù a sì ti jẹ́ ìrora tó pọ̀ torí pé àfohùn gbogbo sínú àdúrà mo máa sọ lórí òkè kò sóhun tó lè fi sínú àdúrà màmá kan já nínú àwọn mẹ́wàá yẹn màmá yẹn nítorí òun ò lè wọnú àdúrà òun ò àdúrà ìmú rí kìíní hallelujah ìwọ méjì tó bá fẹ́ rọ́pò àwọn méjì yẹn jẹ́ mọ̀ those two that want to replace them please I will add you. Hallelujah. Hallelujah. Mommy, Mommy, we are not playing on this mountain. Ah, Àṣẹ lórí òkè. Ìdí nìyẹn. That's the reason. Ohun tó lọ́rùn ò bá rán mi mi ò ní ṣe. Wọ́n God has also say that more than single. Wọ́n bí àwọn òkò mẹ́wàá jìde. Raise ten pillars. Àwọn ló máa máa pronounce. They will be the one to procrast this program. Ní every month. Every month. Ní every month. Every month. Ní every month. Every month. Mommy ẹ gbàdúrà. Mommy pray. Orúkọ mẹ́ta. The three names. Orúkọ mẹ́ta. The three names. Ah! Can you imagine? Màmá kan ti jọ ó ti indicate lẹ́sẹ̀kẹsẹ̀. One mother have indicated immediately. Ọmọ tó ló wá rán mi lọ́sàn. No one government wants to. Mo máa tètè parí lórí aago. Our mother will finish your life. Olúwa ní kí n súre twenty one. Because our mother lost her. Ó ní kí n twenty one. Twenty one prophecy. Ló ní kí n lò pẹ̀lú wọn. She used with them. Ó dẹ̀ ti fún mi ní gbogbo. And he has given our mother everything. Hallelujah. Hallelujah. Mommy, in this kingdom. You must know your right o. Oh. Ẹ gbọ́dọ̀ mọ̀ ẹ̀tọ́ yín o. If you don't know your right. Tá bá mọ̀ ẹ̀tọ́ wa. Devil will mesmerize you. Èṣù máa fi wá When I saw that woman's testimony. nígbà tí àwọn àmọ̀ máa ń rí ẹ̀ she knows her right. wọ́n mọ̀ ẹ̀tọ́ wọn. Mama yẹn wà ní àwọn ten. She among the ten. Ó mọ èdìdí àdúrà tá a máa ń gbà. She knows the covenant of this prayer I will pray in that three days. Báwo ni pé bàbá yóò ẹni yóò lè dáhùn dúró? That this person will not stop me. She dropped the text message. Mọ́mí mi ẹ gbàdúrà. Ah! Orúkọ mẹ́ta. The three days tí òkùnkùn fi ń pè mí. that darkness has used to call me. ọkùnrin nìkan màmá yẹn ti indicate yẹ. that mother been indicated. orúkọ mẹ́ta. the three names. tí èso fi ń pè mí. that satan is using to call me with. tí mò ń jẹ́sí nínú ìjọba yẹn. that I'm answering in his kingdom. wà ní ọlọ́run máa jẹ́ mú ọ́. God of covenant. ọlọ́run máa jẹ́ mú ọ́. God of covenant. ọlọ́run máa jẹ́ mú ọ́. God of covenant. ọlọ́run máa jẹ́ mú ọ́. God of covenant. fún mi lábẹ́ orúkọ ìdè yẹn. deliver me from this place every assignment no, of the devil into my life. Ọwọ́ ló fi ń bí ẹ. The devil no, shall not set you free. Lord, deliver me. Lord, deliver me. Lord, deliver me. Lord, deliver me. Lord, deliver me. Lord, deliver me. Wọ́n forúkọ ẹ̀ níwọ̀ ìgbẹ́lu. Ìwọ ló rò pọ̀ oúnjẹ tọpẹ́. Ìwọ ló rò pọ̀ oúnjẹ rú. Ìwọ ló rò pọ̀ oúnjẹ táìwò. Ọ̀tọ̀ lórúkọ tó fi ń pè ẹ́. Deliver me. Deliver me. Deliver me. Deliver me. Deliver me. Deliver me. Deliver me. Baba. Deliver me. Baba. Deliver me. Baba. Deliver me. Oh Lord. Deliver me. Baba. Deliver me. Oh Lord. Deliver me. Ah! Bàbá yìí gbàdúrà. Orúkọ yẹn náà lè pè ẹ́ olórí ò lè rí ẹ́ olórí ò lè wọlé olórí ń pa ẹ́tì olórí ń rí ìkórìíra lára màmá yìí gbàdúrà orúkọ ìkórìíra ló fi ń pẹ́ lòmẹ́ kò sọ́wọ́n tó ṣe tó ní túbọ̀ níwájú olóore ìwà rògbò ń dorúkọ yẹn o ànọ́dá ni èmi náà fi ń pè ẹ́ ó jẹ́ ìyá inú ẹlẹ́rẹ̀ ọlọ́run tún mi orúkọ tá a fi ń pè ọkọ mi orúkọ tá a fi ń pè mí orúkọ tá a fi ń pè àwọn ọmọ mi orúkọ tá a fi ń pè gbọ́ ìpèkì ọlọ́run táwọn jẹ́ olúwa túwa olúwa túwa olúwa túwa olúwa túwa jésù olúwa wa ẹgbẹ́ jésù ah òrìṣà mẹ́ta ilé wa. the three idol in my fam in my in my house. mo fẹ́ kó gbà o. I want you to pray. tí ìyá àti bàbá mi bọ. that my father and my mother. wọ́n mi ìyá òrìṣà ilé yín ló ń jẹ lómi. some people are suffering from their idol of their house. amen. amen. amen. amen. ẹ gbà o. Ìyà You are going to call them. The three idols. In my house that they worship in our house. Tí That they worship in our house. Tí ìyá That my father my mother worship. That is crying revenge over my life. Praise. ẹ gbà ó àìmọye ọmọ náà ti fi dá májàmú fún òrìṣà ó mọ ọdún tí mo ṣe máa ń gbàdúrà gan mọ́mì òrìṣà wà nílé wa sir. there is idol in our house. àwọn tó bọ ti kú. those that worship it are dead. mi ò mọ generation tí wọ́n ti fi bọ̀ tán. I don't know the generation they have used to to sacrifice to to, to worship. ọjọ́ tó o bá dẹ̀ dúró àdúrà. the day you stop praying. ọjọ́ tó o bá kúrò nínú ìwà mímọ́. the day you live in holiness. ọjọ́ tó o bá kúrò nínú Jésù. the day you leave Jesus. ọjọ́ yẹn ni sẹ́ òrìṣà dáhùn lára it is that day that I was fulfilled. mo súre fún ẹnìkan lónìí. I prophesy to your life. ìmọ́lẹ̀ arúgbó ọjọ́ tó yẹ kó mọ̀. the light of the ancient of days I need to Jésù tó yẹ kó gbé dání. the Jesus I need to carry. Jésù tó yẹ kó fagé rẹ fún. the Jesus I need to give my life to. kó o má bàa jìyà òrìṣà ilé yín. for you not to suffer. lọ́sàn-án yìí yóò wá ẹ̀kan. by fire by force mo ló máa wá ẹ̀kan. if you are not in Christ. how about sinu Christi. òrìṣà ilé yín jọba lórí ẹ. the idol is dominating over your life. Amen. Amen. Tó o bá fi ayé ẹ fún Jésù. If you don't give your life to Christ. Tó o bá sí nínú ìwà mímọ́. If you are in if you are not holy. Òrìṣà ilé yín ṣì ń jọba lórí ẹ. That idol is having power over you. Tó o bá lè fi dúdú yẹn sílẹ̀. If you cannot leave those chairs. Òrìṣà ilé yín ń jọba. That idol is still reigning. Ẹ pe orúkọ Jésù. Oh Jesus. Ayélujá Pọ́ọ̀lì àtàní olúwa ní ọmọ mi lọ sọ fún gbogbo abiyamọ pé kí wọn lọ lé ìwà mímọ. they should pursue holiness. I heard him loud. Màá gbọ́. Ó náà fẹ́ yege láyé. You want to excel in life. Wọ́n fẹ́ yege nínú ayé abiyamọ. You want to excel in as a parent. Ó ní ẹnu lé ìwà mímọ́. Pursue holiness. Ó lè mú dúdú kó yege sí. You cannot add uh, bad oh, uh, darkness and succeed. Ó lè mú dúdú mọ́. You cannot add oh, darkness and succeed. Ó lè sí Ọlọ́run díẹ̀. You cannot serve God enough. Ó sì mọ́mọ́nì díẹ̀. Serve mammon. Kó jèrè àdúrà. And enjoy prayer. Ṣé àbínú? Hope you are not angry. Amen. Amen. Oh lè ṣe ò lè sin ọlọ́run díẹ̀. you cannot serve God a little. kó o tún sin mamoni. and serve mamoni a little. kó o jèrè àdúrà. and enjoy prayer. He's a time waster. o máa ń fa owó ṣòfò ni. dúró nínú jésù. stand on Christ. dúró nínú kristi. stand in Christ. dúró lórí ìwà mímọ́. stand on holiness. dúró lórí àpáta. stand on the rock. dúró lórí àwọn bàbá wa ṣe fi lé wa lọ́wọ́. how they lay down for us. call Jesus. Holy. Every orúkọ Jésù. òrìṣà mẹ́ta. the idol. òrìṣà mẹ́ta. the three idol. òrìṣà mẹ́ta. the three idol. òrìṣà mẹ́ta. the three idol. òrìṣà mẹ́ta. the three idol. tí bàbá mi bọ. that my father worship. òrìṣà mẹ́ta. the three idol. tí ìyá mi bọ. that my mother worship. tó ń kígbe ẹ̀ fún ẹ̀sùn ẹ̀mí mi. that is crying revenge over my life. ẹ eh, tó ń kígbe fún ẹ̀sùn ẹ̀mí mi. that is crying for revenge over my life. ọlọ́run tún mi. God deliver me. ọlọ́run tún mi. God deliver me. ẹ pariwo. The land of your life. dáadáa jésù olúwa ẹ tún gbé èso yẹn dání ẹ pẹ jésù ilẹ̀ ajé yín ọkàn dédé ká máa fi èso gbàdúrà ó wá ní kó oṣù yìí èso mẹ́ta ni ọlọ́run fẹ́ fún wa ní ìlọ́pọ̀ ògo mẹ́ta ẹ ná èso yẹn sókè wà pé jésù tó bá mọ ibi tó yẹ káyé rẹ ti máa so èso. if you know where your life needs to be fruitful. kódà ṣe wà ní aṣálẹ̀. and it's still in China. mo fẹ́ kó o yanu màmá yìí. I want you to open your mouth. bí olúwa bí afẹ́fẹ́. as the wind. bí èso tí mo gbé dání. as this fruit. tó bá so nínú afẹ́fẹ́. if you grow in the wind. kò sí ọ̀kan kan nínú èso tó ń bẹ lọ́wọ́ yìí. none of these fruits you had. tí yóò grow nínú afẹ́fẹ́. that will not grow in the wind. àbí. yes. kò sí o sórí ẹ̀dìdì tá a máa ń lò yóò di. the covenant we use is day. iye màmá tó jẹ́rìí yẹn yí ẹ e that woman that testify she understand. ó lé ìdíwọ́ ìdènà lọ. she send away in class. aládùn ẹ̀ mo gbọ́dọ̀ wọ̀. na this place. àwọn táwọn fi tọkàntọkàn gbà á. we na we truly pray. ẹ gbọ́ mi ó ń dà fún wa. it answer for us. ọmọ tó máa sọ pé olówó gbọ́ ohun gbogbo tán òun náà ń pè láti wà fẹ́fẹ́. if they say that the rich man take everything is the pay of the way. gbogbo ẹ̀ dojúrú. everything was scattered. ohun tó jojúrú yẹn inú afẹ́fẹ́ ló wà. what is scattered to the wind or come outside to the wind and call it out. kọ́kọ́rọ́ ni mo fún anytime anytime your home is not going well your business is not going far your children are not going far your health is disturbed mommy go into that wind go and prophesy take over mo sọ ìwé ẹnìkan fún wa ó fẹ́ ṣiṣẹ́ iléeṣẹ́ kan ó wù ú. he wants to work in a company. big company. ó ní ọlọ́run wọ́n ti kó wa ní májẹ̀mú prophesy to the they wind. wọ́n ní tó bá jẹ́ lóòótọ́ ní ilé iṣẹ́ yìí wọ́n gbé sínú afẹ́fẹ́. this organization is is inside the wind. nípa gbé sínú afẹ́fẹ́. olúwa mo fẹ́ wọlé iṣẹ́ yìí. lord i want to enter to this wind. ó dẹ̀ enter. kọ́kọ́rọ́ ni. is a key. prophesying into the wind. tell us, sínú afẹ́fẹ́. prophesying into the wind. tell us, sínú afẹ́fẹ́. prophesying to the wind. sísọ tẹ́lẹ̀ sínú afẹ́fẹ́. as a matter of fact don't leave it the first three days. Eh, eh, eh, má kàn má má má ṣe ni the first three days tá a máa ń wọnú àdúrà. ok ẹ don't leave it for the first three days alone you wake up in the middle of the night. ìgbàdí ẹ̀rẹ̀ lọ́wọ́ yòó. you go to your backyard. ẹ máa lọ sí ẹ̀yìn ilé yẹn bẹ̀rẹ̀ sí gbàdúrà. you begin to pray. ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. you begin to decree. ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. you set out for the day. ẹ máa pàṣẹ. on the daily basis. lójoojúmọ́. you prophesy into the wind. ẹ máa sọ tẹ́lẹ̀ sínú afẹ́fẹ́ lójoojúmọ́. your children are not with you. àwọn ọmọ yóò sí pẹ̀lú. they are in school. you prophesy into the wind. your husband is not with you. he's all over the world. you go into the wind. you prophesy. it's a weapon. tó bá lè sọ egungun gbígbẹ ìfowó tó bá pèsè inú ẹ pẹ̀lú ìgbàgbọ́ ó dìrọ kó dáhùn mo tún súre ohun tó yẹ kó o ti gbà nínú àdúrà yìí. what you have received in this place. ṣùgbọ́n tó o ti rí gbà. you have not seen. torí àlóyè àdúrà. because of not having lórúkọ Jésù ọ̀run ṣàánú rẹ̀. iye rẹ kó ṣí sí àdúrà me doctor report. One mother they gave her doctor report. Very negative. Negative. Ó mu wọnú afẹ́fẹ́. She brought it to the wind. Doctor ṣùgbọ́n kì í ṣe tọmọ This doctor is supposed to be. Nígbà tó para for test. When they give when they go back for test. It came back positive. Ó wá positive. Mommy ó ní ẹ wá olúwa nígbà tí ẹ lè rí ó ní ká máa wá òun wá nínú afẹ́fẹ́ àṣẹ ló gbà wá débi kì í ṣàṣà it's not copy copy it's not copy cat bàbá gbọ́ òun olúwa ni báyìí ni olúwa wí every four three days of the month olúwa ní kẹ́yìn àbí àmọ́ máa bọ́ sínú afẹ́fẹ́ ẹ máa lo sam ẹ máa lo mi kẹ́ẹ̀dẹ̀ máa lo èso bóyá ìwọ wà bí wọ́n kò pé what are they doing that is what heaven sent us. ohun tọ́lá ọ̀hún rán wa nìyẹn yẹn o. ó dandan. Exactly. A dẹ̀ ń rúbọ padà. And we do the service subjection. Fún àwọn ọmọ wa. For our children. Àwọn kan ti lọ on vacation báyìí. Some have gone on vacation. Mo ṣe yé wọn sí ni. That's how they understand it. Ele amen. Amen. Bí wọ́n bá dẹ̀ ṣe ń gbọ́. As you are hearing. Ìwọ náà darapọ̀. Fine. A máa rúbọ ìrà padà. We do the service subjection. Fún àwọn ọmọ wa. For our children. Every gbogbo oṣù. Ohun tí thirty one dollar máa fi jù ẹ lọ. What will make thirty one dollar better than Mọ́mí kò mà ní dé báyìí. Amen. Kí ló tó fi máa máa ṣe? What will why will you Ọ̀pọ̀ ìrìn àjò ló ti lọ. Mary journey has gone. Kó o tó bí ọmọ yìí. Before you deliver that child. Ọ̀pọ̀ ìrìn àjò ni wọ́n náà ti rìn. You have worked so many times. Onínú ò lè máa mọ inú ẹ̀. You I, I, I cannot know my uh, you cannot know me more than I do myself. You have some worked so many times. journeys. have worked so many. Your husband have worked so many journeys. Wàá máa ṣiṣẹ́ ìràpadà. You will do the work of redemption. That you will not work over me. Mọ́mí bẹ̀ ẹ pe Jésù sẹ́. Call Jesus. Ẹ gbé Bring that up. Ẹni Olúwa. Say Lord. Ọlọ́run ọlọ́run ìpè. God of covenant. ọlọ́run má jẹ̀mú. God of covenant. orúkọ tó yẹ mẹ́ta tó yẹ kí n ti máa jẹ́. the three names that I should be bearing. kí ògo yìí ti boom. for this glory to boom. ṣùgbọ́n tá a gbé pamọ́. but has been hidden. èso yìí jáde wọnú àdúrà. this fruit has been olúwa jọ jáde. let it come out. olúwa ọjọ́ pé. Lord is fine. jẹ́ kógo mẹ́ta mi jáde. let my three glory be pronounced. ògo mẹ́ta mi ní àgbáyé. my three glory over the world. ògo mẹ́ta ọkọ mi ní àgbáyé. my three glory over the world. ògo mẹ́ta ọmọ mi ní àgbáyé. my three glory over the world. olúwa ọjọ́ pé jáde. Look at the wall. Jésù Olúwa. Let it go down. Ọlọ́run sọ kí ni kan fún mi. Ọlọ́mọ mi. Said my daughter. Ìbálòpọ̀ òdì tẹ́lọ̀ mi ṣe. The wrong inter sexual intercourse destroy the work of their parent parenthood. Ẹ gbọ́ mi mọ́ mi. Listen to me. Dúró nínú ìwà mímọ́. Bàbá mi ní kí n tì mọ́ wa létí. Lord said I should order to. Ó ní sọ fún àwọn ọmọ Ọlọ́run. Tell the children of God. Kí wọ́n dúró nínú ìwà mímọ́. They should hold on so to holiness. Sọ fún àwọn abiyamọ tó ẹjọ́ ń gbàdúrà. Pé kán dúró nínú ìwà mímọ́. They should hold on to holiness. Mọ́mí ẹ pe orúkọ Jésù. Call Jesus. Ẹ pe orúkọ Jésù. Call Jesus. Ọwọ́ ọkùnrin mẹ́ta lára mi. The hand of three men are in my body. Tó gun orí mi rí tó ba ṣe abiyamọ jẹ́. That has climbed upon me that has destroyed the work of my parents. Mọ́mí ẹ mọ̀ pé ẹni ọ̀tọ̀ ni yín. Don't you know you a special person. Ẹni a glorious person person of glory. Bàbá ni ògo ni yín. You are a person of glory. Kì í ṣe gbogbo nǹkan la máa ń bà. It is not everything you lie on. Ohun tó pọ̀ bà ló bà ògo jẹ́. What the Lord people lie on is what you trust in. Ìdáríyà kàpúṣọ̀dà. Mo fẹ́ kó gbàdúrà. I want us to pray. Ògo mi jáde wá. Ògo mi jáde wá. Ògo mi jáde ní ẹ̀wọ̀n. Ògo mi jáde sí gbangba mọ́mí ẹgbẹ̀dúwà. mọ́mí pray. ọwọ́ ọkùnrin mẹ́ta lára. the hand of three men in my body. ó bá sí abiyamọ mi. that is destroying the work of my parents. lóòótọ́ lẹni yẹn ń ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n bá. that person is working but they are destroying it. torí owó tí ò yẹ kó kàn ẹ́. because of the wrong hand that touch you. owó tí ò yẹ kó bá ẹ. because of the wrong hand that touch you. owó yẹn ti kàn ẹ́. that hand that touched you. wọ́n wá ṣiṣẹ́ abiyamọ. you are not working the prayer team. wọ́n wá kó ṣe abiyamọ rẹ they are not destroying your labour owó mẹ́ta ọkùnrin tí ó yẹ kó bà mí. the three hours of ẹnu ní owó babaláwo ló bá. some people is the hand of babaláwo. ẹ pa child. Ọwọ́ òkùnkùn. The hand of darkness. Ọwọ́ ọkùnrin mẹ́ta. The hand of darkness. Tí ò yẹ kó kàn mí. That don't need to touch me. Ọwọ́ obìnrin mẹ́ta. The hand of three women. Tí ò yẹ kó kàn mí. That don't need to touch me. Kó ba ṣe abiyamọ mi jẹ́. That is destroying my parents. Wà ní olúwa finá tì jáde. Lord use fire to push it out. Olúwa finá tì jáde. Lord push it out. Ẹ pẹ Jésù ẹ sọ ní ẹ̀mí. Father in the name of Jesus. Olúwa ní iṣẹ́ èso ìlọ́kọ mẹ́ta ló The hand of three women. Iṣẹ́ mẹ́ta lára rẹ̀ gbọ́dọ̀ bàjẹ́. That is destroying my neighbor. That tó ń dún tí ò jẹ́ kéṣù àdúrà yọ olúwa ti jáde oh, olúwa eh, ti jáde jésù olúwa ti pe jésù ah, oyún mẹ́ta tí mo ṣẹ́. the three pregnancies that I aborted. tó ní mi ò ní dọ́lọ́mọ láyé. that's why I will not have my own child oyún mẹ́ta tí mo ṣẹ́. the three pregnancies that I aborted. tó ní mi ò ní dábìá mọ́ láyé. that's why I will not have my own child. ó yá ó yá ó yá ó yá ó yá ha oyún mẹ́ta tí mo ṣe ẹ̀yin ọmọ ọlọ́run ẹ máa ṣíà program ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti like page ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti subscribe page go and subscribe to our YouTube page CAC ìwọlẹ̀ rí kan go and subscribe to our Instagram page CAC ìwọlẹ̀ rí kan go and send a request to eh, Facebook page ìwọlẹ̀ e rí kan. Ìwọ lẹ̀rí kan. Mọ́mì mo fẹ́ kó o máa darapọ̀ mọ́ àdúrà. I want you to join this prayer. Báwo ṣe máa ń gbà ní gbogbo ìgbà rẹ̀? That's how we pray it all the time. Láàárọ̀ lọ́sàn-án lálẹ́ all through the week. Morning afternoon night ní gbogbo oṣù. Bí a ṣe gbé lẹ́yìnkọ́ Ọlọ́run lórí òkè. That's how you have handed over to our family this morning. Wòlíì àgbáyé Akínyẹlé. The prophet of the Global Prophet. Wípé ẹ lọ tú ìpè. Fire pastor apostolic word. nípasẹ̀ àdúrà àwọn wòlíì nípasẹ̀ àdúrà àwọn apostolic. àwọn ọ̀dẹ̀gùn ọ̀dẹ̀viate. and he has not deviate. ìdí nìyẹn tó rí wọn kọ́ gbẹgbẹ́ orin. that's the reason why you don't see. wàá rí bí àdúrà yìí ni wọ́n jókòó tì. it's only the song it's only prayer that they stand with because that's how God hand over to him. mọ́mì bí wọn náà bá lè dúró. if you can stand. nínú àdúrà. in prayer. tó ti ṣe àìmọye ogun fáwọn ọmọ lọ́dún. so many warfare. ọmọ lórí òkè. open the mouth of children. ó sún àgọ́ sixteen years jọlọ́mọ. made a, a person ó fún àwọn ènìyàn èèyàn They have given them one. Ẹni tó ti wà ní ìlú Ifọ̀ eight years. Nobody has been in this country for eight years. With certificate. Pẹ̀lú certificate. Tó kàn rìn rábà That was just going enter scatter with two masters. Mọ́mí Ọlọ́run orí òkè yìí wárí. God of this mountain located her. Mo sọ fún ah. ẹni tó gbàgbọ́ yìí. I tell somebody that believe. Àní ìyanu tó o ti rìn kiri fún. The miracle that you go enter scatter for. Èyí tó o ti wá kiri fún. You that you have locked doors for. Torí pé o ṣèṣì wọlé lónìí. The call center today. Torí pé o darapọ̀ lọ́sàn-án. Because you joined last week. Pẹ̀lú àánú ayọ̀ǹda rẹ̀ ní ìyanu tó o ti ń wá yẹn. the miracle you be looking for. lọ́sàn yìí agbẹ́lẹ̀ olúwa ní ìpè yìí. lọ́sàn this ministry. ó pè fún àwọn bàbá. he call her he call it her father. CAC wọlé rí kan. CAC testifier global. tó bá rí bẹ́ẹ̀. if truly see. ẹ̀rí tó kàn láyé rẹ. the next testimony in your life. ẹ̀rí tó o ti ń dúró nípa ọjọ́ wo ni mo fẹ́ jẹ. the testimony I've been waiting that one day I'm going to see. ẹ̀rí ẹ̀rí rẹ kan táyé ti fẹ́ bẹ́ẹ̀ gbọ́. your testimony that the world want to hear. lórúkọ Jésù jáde rẹ nínú àdúrà sọ ìwọ́jú. your greatness. ẹ tún pe Jésù. call Jesus. ah oyún mẹ́ta tí mo ṣẹ́rí láyé. the three abo abortion that I did. tó wá ń fi ìyà jẹ mi lórí ètò. that is making me to suffer over my children. èèmọ́ eh, mi ẹgbàá o. Mommy pray. Mommy ẹgbà o. Mommy pray. Mi ò fẹ́ ká fọ́ọ̀mù o. I don't want us to come. Àwọn èdìdí látọ̀rọ̀ Ọlọ́run tún fún mi. These are revelations from heaven. Ó ní ọmọ mi iṣẹ́ mẹ́ta ni mo fẹ́ ṣe láyé. He said I want to do three work in Jalai. Ogun mẹ́ta ni mo fẹ́ ṣe láyé. I want to conquer three work. Èdìdí tí wọ́n fi mẹ́ta ṣe. The covenant that they use with three fold. Ẹ pe Jésù oyún ọmọ mẹ́ta tí mo ṣe rí. the three abortions that I did. wọ́n ní mi ò ní gbádùn àwọn tó wà láyé. that say I not enjoy the ones that are alive. oyún ọmọ mẹ́ta tí mo ṣe. the three pregnancies that I bought. tó ní mi ò wà ní padà tó lọ́mọ láyé. that say I will not have my own child. wàánu àánú tó ń rìn nínú afẹ́fẹ́. mercy walking in the wind. àánú tó mú èso yìí kó yé. the mercy that made this people live. ó yá locate me. locate me. ó yá locate me. locate me. ẹ pariwo.

ẹ gbọdọ̀ ní àánú yẹn jésù olúwa wa ẹ pé jésù oh, ẹ gba mẹ́ta tí mi the three that i don't see. that the world is using to ah. discipline me olúwa tú mi sílẹ̀. lord deliver me. ẹgbà mẹ́ta tí mi ò fojú rí. the three k that i no see. tí ayé fi ń nà mí. that the world is using to beat me. tí wọ́n tún fi ń nà ọmọ mi. that is to discipline me. olúwa tú mi sílẹ̀. lord deliver me. ẹ pé jésù ẹ sọ ní ẹdun. father in the name of jesus. oya oya oya oya oya oya. lord i pray the three k that i no see. that the world is using to beat me. àwa wọlé àrí èso mú débi. how many of us are able to bring fruit. èso mẹ́ta. the three fruits. wà wá nù sókè. you raise it up ah ọ̀pẹ jésù. you call Jesus. ọlọ́run má jẹ̀mú. God of covenant. tó jẹ́ kí èso yìí so. that you made this fruit to grow. nínú afẹ́fẹ́. in the wind. tó wá yè. that you live. olúwa. lord. kí ló yẹ kó ti máa so èso la mo fẹ́ kó máa fi wá sílẹ̀ fún two minutes ọmọ wa fásẹ̀ fún two minutes. tó o bá mọ ohun tó yẹ kó ti máa sọ nínú ayé. you know what need to be growing in your life. wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ tẹ́lẹ̀. you begin to prophesy. bí ọlọ́run. lord èso yìí sọ. this fruit grow. nínú afẹ́fẹ́. in the wind. ó wá yè. it live. ni mo ṣe rí i mú débi. that's how i'm able to bring it to you. kí ló yẹ kó ti sọ ayé mi. what need to have grown in my life. kí ló yẹ kó ti sọ ayé ọkọ mi. what need to grow in my life. kí ló yẹ kó ti sọ nínú ìwé wa. kí ló yẹ kó ti máa sọ nínú ayé àwọn mi. wà á ní mo pè é wá sáyé. ayé ọmọ mi bẹ̀rẹ̀ sí ní lẹ́sùn sí ní lẹ́sọ̀ ayé ọkọ mi bẹ̀rẹ̀ sí ní lẹ́sọ̀ open your mouth and begin to pray ìwé ẹ̀ náà ní bá ìwọ àti áńgẹ́lì yẹn láàrin ìṣẹ́jú méjì ìwọ àti áńgẹ́lì yẹn láàrin méjì máa sọ tẹ́lẹ̀ máa fọ ọlọ́run sọ ọlọ́run ìpè ògbó tó yẹ kó sì máa fọ ògbó ìpè jáde mo ṣàkà.